من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته anu gudi gina na ngundu Allah tabaraka wa ta'ala ki dua kare bengi ni kanali je keta Ramadan nu meta ngini ifodo 1439 odu duguka inyodo ni limele nyugo gwa nyomela ubika nabi sallallahu alaihi wa sallama kishi hijira ku makka ta medina o ṣe ni hu o ṣakẹlu nolumẹgbẹla ifọdọ 2018 miladiya karatuwa onale tafsir al-Qur'an alikadi aya 152 aya wiji dilika wiji nyo meji ibsuratu ali imran ingini aya kwa nuji aya 153 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ تصعدون ولا تلوون على أحد والرسول يدعوكم والرسول يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا تحزنوا لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون نعم Allah tabaraka wa ta'ala ya shiwa uluka alkuma jogu uhudu ne in menariya if tusidu adiko kuma ya tagu metagu abin sahaba ridwanullahi alaihim anhum ajma'in àmì sàhábà rìdíwánúláì tààlà aléhìm àjìmẹ̀yìn àmàlẹ́lẹ̀ òun tó aláwọ̀ tàbárakà wọ́ta aláàkọ̀lámá ẹgbàkùnmá náà tẹ̀wúwú ìlú mẹ̀yà tẹ̀wúwú lẹ wà látẹ̀lúwú na àlá àhàdìn mẹ́dìdì jù bí gẹ́nẹ̀ dúdídímin uwe ìngẹjú mẹ́tẹ̀pá ọmọ ẹ̀tẹ̀wú ohun tí wọ́n yí kàníbi sallallahu alaihi wasallam kó máa jẹ tẹ̀rù owó òkùdù lẹ́lẹ̀ kàníbi sallallahu alaihi wasallam yìí máa kó yẹ tẹ̀ owó gẹ̀rẹ́ yìí a máa kò máa jẹ tẹ̀ gẹ̀rẹ́ yìí máa tẹ̀ wíwí yàrá alkóòlì kì í ṣe pàmà yẹ́nìí ihmú zuhúrọ̀nà mai gada biya dinwa fa in ra'aytu muna nuqtal fala tansuruna awaka jogbe ga uwi macha kana ku akwa mecha ti kwa nu macha kana ku mecha ti kwa nu wa in ra'aytu muna qad ghanimna fala tushrikuna me alika kini awa hujadu kame ganima en ugu kacini koma meki mekira karabua nu me mera karabua turukume bua kukwe ulenu au jadume wan ma takana kuwa me awasha tikwanu komandi order kumadu ya won feta eliza anibi liga uka biriju kagini maja kakuwa jemi akpa mewabu tunwan awa ahụji adụkakwu ji mee ayọ mewa ajọ ili akụmegbu ayọ ugbo kakumebi omeji oyi egbe akwụkakume ya achị ụtakumewa ọdaka nebi sallallahu alaihi wasallam maka idumuma ile ebili ẹnà ọ̀la ọ̀nà mọ̀ wá sí abíṣẹ́ ẹnà ọ̀la gíṣí ugbo ebili dɔ ma tukpa yi wa ja le kine ke duma yi bi aba ne bi ahu ja du fɛlɛ ma gani ma nabi sallallahu alaihi wa sallam wa aba wa askara al-mushriki ami sɔja ya ama ama ama kafiri ani bi ma birikita o ma nori heku e numalaki numare heku yi. abe kumakuma jete uwu gide kale bika kime wani abaju ema lika kini amakafiri mkparu kame maidi ewa mawo de abaju amakafiri lenga nibi enna nkamele nna ya kamele tu kwalu tu amakelu tomo amakelu tomo taki bebe eni eh, eh. àbí ni a ah, àwọn dìdò onú ṣẹ́hùn gẹ̀ ní ìlúgá òyàkó yẹ́nà àwọn yìí mẹ́ta alódọ́mọ́ báyìí ni wọ́n kú sílá mílẹ̀ musulmi na nasun kẹfìrù ọjọ́ kàkà mistake gẹ̀dẹ́ kàbó ìṣe kùmàkómọ̀ àti kàkà makáfìrí ìlẹ̀gbẹ̀lẹ̀mí kùmà májà jùbì ọmọ ọ̀nà ògbé ilẹ̀ màtí ní ilẹ̀ a àbílẹ̀ ni kí wá tùmí ìyàkó yìí ní ìdá màjọ̀má dìde alukó wẹ́ atẹ́tàkùnmá pàmápàá amúni kà níbi àkódágó yọmọ́ máa máa lùkùnmà ní kí lùgbíbẹ̀rẹ̀ ta ma wọ́ bọ́ òyà yìí abábẹ́ múdà mistake ṣe kùmà rábọ̀ mọ́tẹ́ kàkà àmàkàmà àmẹ́ òyà dùmẹ́ o ká máa lú ma ẹ̀rẹ̀ kùmà tí kùmà rákó mọ́ ibà àmàkáàkiri òbí máa tí nílé dáàkì ẹgbẹ́ kà máa bà pa áde yìí gùbì kùmà ìyí mẹ́gà máa káàkiri dáà kùmà ọla ọfa kụma anekwu na jiji abụ mama chetabali anabi sallallahu alaihi wasallama ohun kwami sahabu ligahu ya adiji gbogbo me ma duja edu gbogbo abe kuma ni flag ama kafiri gbe kuma anaga liga kuma du ọgbọ ọjà kuma ati ẹna e agbọ ọjà ẹlẹyìn e ẹgbọ ọjà ilẹ e duhu ohun kwẹ ní kàkíjà kago ma dídé ùjì ilẹ̀ ń máa ẹ̀ nẹ̀mẹ́ láì máa papọ̀ ẹni magal ga dukwe ama kafiri iya ma pamu an kwana ba kwaki ni ya ma mun dupa ene mun ngo magal ga ma ngo duki ngo tea ko nkwa kwa kija ma mu dupa ene mun ngo mudu ma mu dupa ogele ngene ama ba kwa kama ja kwa ma diki kuma gugu nga mu nu ma nu ma nu ma nu ya mela ma ma kwa Allah akbar abola gidei daba ne gidei kabe gide kuma rai ibili ibili elelele mane ya elelele amemi muhammadu dukpame taka mabapa ngudu kuma teka de ma akoya gide igbo wani akoya kuma tawe igbo ayi ma anibi makwa maka o anibi makwa maka o ini anibi makwa maka o <coughs> Allah akbar ama ina anibi makwayi taka beki bobo ehuma be bobo matukwe kuma adagu mashini ra mashini chuku mashini chuku ama mashini chuku kuma chini paruka ko ya mama oda magani taki ohwa chugudugudu ya ale yake ikulu chugudugudu ya ale yake bayani hatta tala rasulullah sallallahu alaihi wasallam takunugunuga nabi sallallahu alaihi sallama ikwa ne dago ikwa dago ogado kute gbogbo meji yeni igome gumi dago taka ma ba kwa kumaru na iji mali ngene ki gbola yawa yeni hi amalia am, amalia nibi ola agbedu kama shakache iba alkama lika nibi kwa ne dago uju kuta lika ki haki omi dago maku video ka nibi haka iba yeni fafarihina hatta ka annahu lam yusibna ma asabana yeni ya dawo kama wannan odiya ne ẹ̀wọ̀n edu kẹkẹrẹ bá máa dábìnrin kẹwọn gbé ti sàmà kọta náà bá ẹni ẹ̀rẹ̀ rẹ̀ lẹ́ anibi sallallahu alaihi wasallam fọ́rọ̀ kíyà náhwana anibi tí ni tẹ̀wú ìmútẹ̀wú ọwọ́ ọgbù kààjọ ibà ìmútẹ̀wú àti ọmọlẹ̀ taka níbi náà kà ẹ̀yẹ kú ni ìṣẹ́dà abokuma ne ma jengi jo anibi shebye gide ba we do jo i tabali uja bole bi kanibi wala gide kata ngoda mi ngokolo mine ni allahumma o ojo innahu ji bokuma duwa ma chini fa ojo eki yema kuma duwa idunu yene gide ka ena kola taka níbi ẹgbù pẹ́ abá níbi ẹgbù mọ̀ pẹ́ tákí onúkété àmà ya ya náà tako ìyà kógu ìyà kòkọlà léhógúdúrù ma kó àtàtẹ ńlá ọ̀gánà owó ohun àgbókomu yẹni aluhubal aluhubal ó dè ó máa anode ajijọ nwụmachi enabe ee anode anode oye a na-eme adọ aki n'ihi amadoke yuli egbe kumachi machichulu gbitigbitigbitigbiti amode ogenele ka ma ne eyoja e, e, e niwa eli gbo macha ne ma nuli dagomogwu ma wetenwu ma odi na etenwu ma ayan kwankwan ma ni ama anechime a na-eche bọ na gị ụkwụ akpa gị ịbịa akpa gị n'uche ụkwụ anya anyụrụ ụmụadati dị abalị ma na ní ma pàlú kàmàrú àti hubelu ihe hùbẹ́lù hubelu dúró ẹkẹ́ dáàtẹ́ wẹ́ hùbẹ́lù ó o ẹkẹ́ dáàtẹ́ wẹ́ òyàdù ó dẹ̀ òyà ìhòdù ìgbẹ́gà ọma ọma ọma hatabi egwu ma dọ umoru le ihe ma dọ abukaru abukaru lekpa umoru lekpa ma osmanu ka agbodu maka kuma chọ ọna ihe mele tunili na ma takuna akoyikpa mi nime gbogbo ma gbogbo ide ọga na gị akwala gị ebe a nke alụlere elizabeth na akibele na majate wo to do yo ati idu tusiduna wala talwuna ala ahadin e ba kuma te wo kuma mani no lo da gene du ta kuma yeju do kene da du meni al ki adu mu gele ba pa do kidago ga no wa kai sayyidina umar radiyallahu ta'ala anhu yani ya rasulullahi ala ujibuhu ani be ko na bi kuna ye kata ke ma ka de yun ini yo aka le ku ba ku ja ka mele na ko ma ka buta bun ya ka ele ala ujibu anibi ekwona miku na ju donun anibi enihi yebe gejeki tini judo beke judo onuke te yenihi idago gane idago gane uwo ni yeni alu hubalu hubalu wa ujadu hubalu tatei edungadu hubalu hubalu ujadu ije inwode ngomole alìkì ọgẹ́lẹ́ kàí iné tí ó sẹ́nà ọmọrù dáṣẹ ọmọlá alkanibìnigá tọ́ọ̀nà ìmúmùdá yẹ́wẹ̀ na akọ̀lá aláhù ààlàwà àjẹ́lù aláhù tàtẹ aláhù tọ́gbánúhù alìkì agbọ́tàkì àṣíkàkù sẹ́nà ọmọrù dáti ọmọ akọ̀lá yìí ẹni kà ní ìgbàkú ma púpá yìí inye ni kọ́dà an'amta kọ́dà an'amat ainiha fa'adi anha au fa'ali yẹni igo ehejun meyeyi idomogẹ na ehejun chukọlọgẹ ẹni kìsàkà ní akọ̀lá ẹbá ìdíjú rẹ̀ ní ekwu àkwọ́ alúdọ́mọ̀ tó dá alẹ́kwọ́ na òbẹ́lù kwọ́ na ẹkẹ jàkàdá àti ọmọ akọ̀lá ìdè ekume ìnìkàlẹ̀ e kúmẹ̀ ejìlọ ìtọ́mọ̀ e ajìlọ akọ̀lá yìí e. anyị na-abị bụ na-abị kabasha anyị na-ebu na-abị na-abị kuhafa ugbu de ugbu abubakar de de aliyu de de na-aba na ere agha tiri ni sị ya abusufianu alụke aka ikwu na akwụ na akwụ ha ya ka akpa ego ya a ga wahada abubakar abubakar ka etini na egboide egboide ubalu abubakar ugwu ga abubakar wa waha ana za umar omi kuma adumi umaru mi ada tewo di mi akola abayo ere tẹ́rẹ̀wà gẹ́ níjọ́ àkíní èyílọ̀ tí na àjílọ̀ náà kọ̀lá ẹ̀ ẹ̀ọ́lẹ́kì náà ṣúlá àmúnẹ̀ kìí yakọlù mi ẹgbẹ́ gbọ́kẹ́ màkúdé yìí àbúsùfíà ń dákọ̀ọ́gá náà mọ́lẹ̀ ẹ̀ nìyí yẹ́ùmùn bada. ẹ̀hùn kùmẹ̀dú kẹrẹ̀bú ọjọ́ kùmàjógún bẹ́ẹ̀dẹ̀ kùmẹ̀kùmà káàkiri àmá ṣòdè àwọn ẹyọ́ lẹ́yìn àwọn ẹbá ìkìkọ́nà àkìkọ́nà yìí ọjọ́ kì àdàábà mẹ́má ìnàjẹ́ kì àdàábà àmá ìyọ́ ọyẹ lẹ́tọ́ ogwu ukwu ma aja ebe a ogwu ukwu ma aja iche iche ma ta yi uwe je ha ele yu ake dabi je kuma dabi je de e kuma dabi che nka ya de ne enihi fa umar ya ni la sawa we kuna je kema uwe abu sufyan ke dawo ga no ma ya la ibe karaja de mi ke dawo ma ko la we kuna je kema afa me se gonu kutulana fil janna abewa duk ma pa je wakutulakum ibeme ka pa oyele kwa kuchaka binari ewu na meyo ewu na mayo nga pa mejego wala yani innakum taz'umuna dhalik yani amewa kola kanyalu hunga meaka yi laqad khibna idhan wa khasirna shau kibe a duk mai kwa ojo bedar lagi nuna ma lo ga shaba to ka a wuce a abu da yani yan innakum satajiduna fi kutlakum mutla yin abu mai du ka me ko tana ku mai li mai ni mutla e buma e wa da mutla da ma ho ne pa ta kuma da ngo e ma ma da ngo swabi ma mi ji koda koda iji kọwọ iji kẹrẹ nga bàa kini maalum ẹ mutilation de so me nyẹ alẹ ka kini abo mẹ kakpa ẹ ba àtsẹwò ma mutilate kpakotsaka ojile wọlẹmi ẹkọ zali kala ra ìsòràtìna abe wa kọmẹkpa inọ mẹsùmọ gẹlẹ ìgbà kọmẹkpa be wa mẹ gbọmọ ẹni ìnáka ẹni ìnàdùnú ẹni ìnáka ẹni ìnàdùnú tọ̀máyé ni ọgẹ́ni lẹ́mà díkí nádùnú wọ́n lama gbogbo ọ̀làlẹ́n aláwọ̀ tàbárakà wata aláàkínihì ìdìtùs ìdúrí àdíkòkùnmẹ̀ tẹ̀gúwó wà látẹ̀lúwúnà àlà áhàdìn takáàmẹ́ mede meni noloda gene du me ma kene du dido mon ule kete me jara kan aloge war rasul yad'ukum takunu chojo ya na kwa ame ama ba kwa me ame ami muslimi me gumi de mi de Allahu akbar wa rasul yad'ukum fi ukhrakum ina dume anibi dago gane ina dumomu duru me bakare bidi domo eyu me kije pe gba lagu mera mera ba ne bide fa azabakum taki ko kerebume ghamman bi ghammi erudukume ne erudumu erudukume ne oju ya ko ma dume tákẹ̀dọ̀ dúdú ìyá ànébì kùmà kí ni màá ó pa mẹ́ ìwọ́n pa àmáyún mẹ́ẹ̀dọ̀ dúdú wọn dèjì mọ́ la ẹ̀rọ dúdú wọn pa àmáyẹ̀dọ̀ dúdú mẹ́ fàṣàbàkùn gọ́mman bẹ̀ gọ́mmi tàmẹ́wé ìdó kọjọ́ àṣemẹ́ ibà tírénì nìṣẹ́ mọ́ ọjọ́ àdúmú mẹ́ nìkéyìlá tàzánú alámà fásitì ọjọ́ àti ní kékeré ìdìmẹ́ ẹ̀wọ̀n idú kìhùmọ́ ọkùnmẹ́ wí pẹ̀rẹ̀ bí ojú ìtàbálẹ̀ ẹ̀wọ̀n kìhùmọ́ mẹ́wí pẹ̀rẹ̀ bí ojú ẹ̀wọ̀n lẹ́ wọ̀ láàmà asọ́ọ̀bàkù ẹ̀wọ̀n kìkẹrẹ̀ bú mẹ́wọ́ kó bu yìí kùmẹ́ wí pẹ̀rẹ̀ bí ìtàbálẹ̀ àkàrọ̀ di ọjọ́ yìí bá máa pa ọjọ́ níṣọ́lá kùmá dálú ló kùmá ṣàrí àwọn òṣèlú aisha radiyallahu ta'ala anha ibi hadithi bukhari yana oyo kaka gidai ba amma fa madike fa makafiri lamma kana yawm uhud huzima al mushrikun madike fa makafiri madike jumai jurinyo fa take ibili ya chane akoo ya ibili ya chine kpogu yani ay ibadallah ama amadojo ukhrakum penaria abumegi bobon penaria amekume kola meti yogede yalo ama pa yaka omayo ameka me akola meti yogede yalo mimi mimi mima yaka kulima kumidoro yo فرجعت يجيني شو اللي مما awuladum amomama we na ba na eke ti ogede jalo enari ome aisha eri ome fatima eri ome zinebu eri ama yu ekekele kuma chigini fozane tu mai fozani enari ama amo legide kuma chini gbo taki akilima ibebe kuma ibe matinda jali to ugba men kuma shurigide ma ẹni ẹgbàgidẹ́ ibá ẹni ẹgbàmọ́dúrà kí ni huzaifa ibn al-yaman òun pàátà ọkùnmọ́dúrà kí ni yaman òun pàátà kí yaman ma rojí okogbo ọmọlẹ̀ òun pàátà ma rojí okogbo tó dún onígbòmùgbé òun ti sàábẹ̀ ní ṣe àtàwọn wọ́n ti sàábẹ̀ ní ya báyìí ni alùkèbílẹ̀ akọ̀làgidẹ́ fọ̀kọ́lá òun gidẹ́ yà á ka ẹni ayébàdàlá yẹni àmàdọ́jọ́ àtàmìlẹ́mọ̀nà àtàmìlẹ́mọ̀nà àtàwọn àtòwúyó àtàwọn àtòwúyó yẹni àtàmì àtàmì sílẹ̀rẹ́ àtàwọn àti òǹgọ́lọ̀ ọ̀dọ́gbátákò òǹgọ́lọ̀ fòsí fàbẹ́nìlẹ̀mà àti òǹtsàbàpàdọ́gbáhùn fàbásúra hùdẹ ìfẹ́ta fẹ́ìdá húwa bí àbí ìhìlẹ̀mán fọ̀kọ́lá ayé ìbádọ́lọ́ àbí àbí kọ́lá kọ́lẹ̀ fọwọ́lọ́ ma tajazu hatta qataluhu on fatan ba ma daru bala ma ta ma ada tan fa yun so zai fayin hi yaghfiru Allah lakum ojo tim du bangume bi mana abu kuma da tan fa yi ojo ye kuma tuba ma tuba alheri darúbọ̀ tẹ́lú gbówó tákìdàgà kẹrẹ bọ́jọ́ kejì òǹkọ̀ yóò adé tẹ́un kí kílẹ̀ àmà ọ̀pàdó lè yúdó ọjọ́ kàkà inú sàábà níbi sallá alẹ́sallama jabir bin abdullahi ohun yóò ń alu tó kogbo bàbá wọn àṣà náà kú bàbá wọn yóò ń alè èmi bàbá wẹ́kẹ́ wẹ́kẹ́ àmà náà gbó ogun

atako ma amajara ro nege atuko wi atayo ngalu ma yo ngalu ola gre isuma ma ola ine uba nabi sallallahu alaihi wasallama we no ma etini etini aka atini chilo ngamu yele no echa jungi wa nda tingi no ma jungi wa nga akele ke yuko gun ele akini elali tila oma enwe enwe atini yena no baba ngaro emda nagumo nga ke gwane e ake ayuko

onwurugongo elebiti iwe ahụ tite na inyewa achakwụ nke jeda abayọ iche nke elekwu onwe bugo amụta ọbụbụla onwe agụrụ amele chenka memele dụkwa kwụwu onwe onwe anyị na amụta ya oleji onwe na onwe atụkwu ugwu onwe elekwula eleke yẹni alkabeka kini hi abokumatsanago ẹ abokumatsamẹnigu ọyọ amamẹlamuni ẹlẹjọ ŋa akitọ ọyọ amẹlamuni ẹlẹkẹ wà nẹwuni kó nkẹ lóko yẹ lẹ anibi yẹni kó yi ẹkẹ do ayaba inú kó anya nẹwó dza àti àtòkòwé wà wà nẹwó àtòwò yẹlẹ kàkàlà ń akaya kekere ba ma kwa akaya lekere bo ile ikwu ma mrukwa ma ata lekwa idabi onye ikwu shahidi kwu ọmanwụ ohun chenke ẹ̀ṣàṣẹ hadith riyadu salihin àbẹ̀kẹ́ṣà yìí kò wá yàwèrè ịchọ ya ọyà nẹ́bọ̀n ṣe àdáyìn ìṣe yìí ohun yà ní àníbìsọ́lá

e ka enye anụ ya adanye ma ya agbele ya gwegwe ihe na-echeta ahụ ene kete nkwụ ka ha ya okelecha gịnị amụmaghị gbaba nwee eto n'ọjọ iyi taka ede dị ta mele ń kwunwe ma nọ ya eke eche ogbugbo na mele onye ya ama gbele na ihe ọga mele ebe a ya ihe na maka nga amadi amadi yele ngam ma lu na agba wa yiri eni ko logele nga mele lu to dalil da ko ya ne re ani biya ta sahabi ki nyano ya lede en jabir bin abdullah to atamu di ene ko ka kan o bukatu e riyadu salihin kuma do akini anes di ya ahụkọ ya ẹgbàdúkọ ẹgbàdú na ojú ọ̀yá dùgbò mú nà ẹ̀bà ojú onúgbà ya dé yí ẹlẹ́lẹ́ nkùn ya ṣe gbogbo ẹnkùn anya ṣe iya ọwọ́ ṣe ọmọ iya ọwọ́ lẹ́hùn ya ahụkọ ohun ṣe ọmọ

idike kpa mụ na gboo gboo egbamatị na okwu bịa na ebe a ma nya okwu ta na-ete okwu amaka hụrụ ya gị akụrụ yọ amụnekikpa ma anyị na ihe eneduneke mmemme mọn okwu nwe eneduneke mọn chidi sista m ka ụwa ụwa mụkwu ejuma enyi na-edume edu ejuma anyị ga-anwụ anyị ga-amaghị mede ele gbatị na okwu mali ọ na-akaba kahiri dali ebe a ma ọ na-ama kpeju bịa lekwa ọba ebe a onugonugo ọ̀nà kò máa dálè dálè dálè dálè yìí àbẹ́kò ń pa àmà ìyàkọlọ ń yọ òun àtẹ́ máa nìkan mọ̀ ní ojúmọ̀ gẹ̀ẹ́ òun tàn lẹ́àgó ọmọ ọ̀hún yàgò makinana aba ma bakwa kini rai ba annabi sallallahu alaihi wasallama yani allahumma inni a'tadiru ilayka mimma sana'a haula'i ojo alika ma bakwa keji bi ama bakwa ma imi achi gire ojo na omi akumu omi omi akumu kojima na the excuse ma akere buwa ke sojo wa abrau ilayka mimma ja'a bihi al-mushrikun ojo en kama kafiri ani agire ojo àmọ́ àmọ́ wà kúnyà tí àkítọ̀ àánà ọkọ̀ àmà ìhà lè kùmá ṣe gidẹ́ yìí báyìí ni ọjọ́ kan gidẹ́ hapù ní ọjọ́ lẹ́mà ẹgbàgbà pé anet ọmọ anẹ́dìrì gidẹ́ yìí àmẹ́gbẹ̀ ní hadith mẹ́ ní àmàdọ́ tafsir ibn kafir mẹ́ ní gbọmọ̀ بن حسان حدثنا محمد بن طلحة حدثنا حميد عن أنس إيه؟ بن مالك أن عمه يعني أنس بن النضر غاب عن بدر فقال غبت عن أول قتال رسول الله صلى الله عليه وسلم لئن أشهدني الله مع رسول الله ليرين الله ما أجد فلقي يوم أحد وهزم الناس فقال اللهم إني أعتذر إليك بما صنع هؤلاء بوباتك وجم ما إني أكبرهم يكون إبا وبه بضع وثمانون من طعنة وضربة ورمية بسهم ẹ̀nà ẹ̀kọ́ ma dọ́ọ̀bẹ́ ọ̀làmùkùnmá dábí gbogbo ma iye انشدام عنهم رضوان الله تعالى عنهم أجمعين to àmì sàábẹ́ àníbi sọ́lọ́láhùn àléhù ẹ̀sọ́lọ́mà ọwọ́ ọwọ́ màmà pa ọjọ́ kakọ̀lá gẹ́dẹ́ ìdú mẹ́ríà ẹgbàkùnmẹ́tẹ̀wó wọ́la tẹ̀lúwúnà àlà àhàdìn mẹ́dẹ̀ yóò bí gẹ́nẹ̀dú nújú pé rámẹ̀rá wọ̀rọ̀súlù yẹ̀dẹ̀ òkùn àníbì ànákwàdúmẹ́ fi òkúrọ̀kùn ìdọ́gà ní júbì júbì nákwàdúmẹ́ mẹ́yà àmànà iléyà ìbádọ́lọ́ iléyà ìbádọ́lọ́ iléyà ìbádọ́lọ́ mẹ́dá àmànà mẹ́dá òbídágèmídẹ̀ mẹ́rá dáẹ́mì àmàbàkwà warasuli ya da'ukum fi ukhrakum ani bi na dume o yile me meni geda gu me me me ngo judo ade bi gan todu ona ko fa wali ona ko be wali ki kula wali meni geda ga ne balai fa asabakum fa asabakum gomman bi gommin take do dudu ko maye do dudu ngume ọjọ́ àdẹ̀gidẹ́ ìkẹrẹ̀gúnmẹ́ ní kí la tàhazẹ́lú àlàámà fàtàkù ẹ̀wùn yìí kì fún mọ́ mẹ́pẹ̀rẹ̀ bí ojú mú ní wàlámà àṣọ́bọ̀kún yìí kì kẹrẹ̀gúnmẹ́ ìyàkínẹ̀ lè pàbẹ́ ní ọlọ́run kọbírún bí ma tààmẹ́lú aláwọ̀ sí inú ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائبة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك إيه. يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم الله أكبر عليم بذات الصدور الله أكبر ẹgbà kàmú ní rápa kó ṣákàbà níbi sallallahu alaihi wasallam àtẹ́yìn ìṣẹ́wà ìfìlítà fi dẹ̀lá ìlú lùgbówà ìmáàmù al-Bayhaqi hadisa fẹ́ yóò ló wọ́n ṣe duwa fi sahihi bukhari ìṣẹ́wà fi muslim kàkí ní àmú ní maraba níbi tẹ́pàkúṣáká ẹnẹ́mẹ́ gbáǹkà àmàbọ̀kúnyà níbi amma hadisi sahihi ka gane mai bi bakun ya nabi abola kuma bakun ya nabi sallallahu alaihi wasallam ai annabi dago ga gade dago abele ma ko ma ma ma doka ya nabi eneka dago ba eneka daga kulemi eneka daga kulemi eneka daga gibi mi ungunu ga nabi dago ga dago abele ka do ya nabi amma kafiri ayu de kwanawa ma ayu de kwanawa annabi yongam da horayo ene duja kana raba anibi ngorage ama wa tabali mameru mameru matabali manu de mananu manini nako manofa manata manawa wa nabi sallallahu alaihi wasallam yani abugide mameru wana ne mew men yarudduhum anna wa lahu aljanna ene niki dola nga gbogba uya pa abugide duko yoki mal janna dunda wa huwa rafiki fil janna taki mdenne ko mi gun akika kika ji aljanna to do ko ma jakola ni bi eneme wa ni eneme eneme bi ihu dabal ki wa dalail nubuwa wa ni eneme bi chabu medina eneme ji ihuma ya chabu kụrụ bi makka bi bi bo quraish ku abuka mala eneke ọrụ ụrụ achane ọgedema ẹni lè mẹ́rẹ̀ gbáyúlé lè dúmá ẹun dúkùmà náà ta iná dojú ti yánẹ̀ dojú ti yánẹ̀ ìyá ma e keep busy yẹ yọ́nà na kéte pa màjá àjà yìí ọ̀bẹ́ ẹmọ̀gẹ́nẹ̀ kàmí chinese kò ma kọ́ṣẹ́ òjà ọ̀bẹ́ kò máa rùkúrú yóò nẹ̀ arùkúrú yóò ọ̀bẹ́ ọgẹ́lẹ̀ ń pa màjá ṣe yìí má ní kí wọ́n lòlẹ̀ ọba rẹ̀ mà déhùn déhùn déhùn ṣàmúnà àgbè ṣàmúnà àgbè amakafi ngo mule da ma ni dile da edata edaga tan more edaga te an more ama ngo le muda nabi sallallahu alaihi wasallam ngoda bi wote nini man yarudduhum anna wa lahu aljanna ene ni jero la nga cho ogbo uja bu gide ko jogi dal janna uda ene mune ngoli ingo da bi ka ene mune ngoli mana lu ene ikpa ka kafiri meji wane ka gbogbo ma takpakpakụchaka anyị ihu malele wọrịa oye ka idukwa ya ụnwa tule ọjọọ letile kpakụchaka nwụchi sahabi anabi sallallahu alaihi wasallama ihu madu bin ide ka sallallahu alaihi wasallama atin ọjọọ da aljanna goma talhat bin ubaidillah ise anyị treni na-egbadu oji ya ebe aba m na-eme abụ ọganihu ibu ba nebi dịkwa adagọgba ma na ije gị awa ebe ma ata ọbenwe ya nerugbadabi takiwa ma nebi ọbenwe ya ị na ya echichi ya mgba ndị ụja anibi akito ena ene ene bogia a ma pale tuke akwadu ngore demi ki anwa dola ngogba o yaga tala ti o ngedemi isi ongi ga ogele ma onpa nibi ma jomo ma de akanya de akanya de akanya tala un ide de yili tuma yu ene ki uchagbe ene ene so renda le tubi ene mu ne ngodola wa ngoswagi ene mu ne ngodola wa ma de òun ike tí ń ọgbọ́n máa yọ̀gẹ̀ àmọ́ ọmọ ọ̀hún gẹ̀rẹ́ ìmà gbogbo òsì ìbẹ̀tì àná àmìlò ma ọmọ ọ̀hún nẹ́ka aṣìtọ́gbẹ̀ bí nẹ́ka ọmọ ọ̀hún kò kọ́ dáríyàn ẹni ẹ̀rẹ̀ rẹ̀ ma kọ́ ọmọ ọ̀hún lẹ́kùn náà kó kọ́dá tọmọ his ọgẹ́lẹ́ kìkà ní sọ́lọ́sọ́lọ́mọ ẹni lókùtà bisimilá ẹ̀bàkùn ma náà kọ́dá gbálágádá lẹ̀ kẹ̀kà kí his alẹ́ yìí kìsọ̀lélẹ̀ ẹ̀kàí bá ìmá ṣe bísmìláhì ẹ̀kàí abẹ́ akíní odó ọjọ́ ẹ̀rẹ́ akẹ́ẹ̀dọ́ ẹgbàlẹ́ bá lẹ́rẹ́fà àtìkàlùmẹ̀lá ìkẹtì wọ̀n náà sí ẹ̀rùn náà nílé ká yẹn ni ejú gẹ́gẹ́ ìgbàmẹ́lá ẹkú máa dẹ́kú àná tó jálẹ̀ àmúnẹ̀ máa náà dìgbò àkẹ́nálù kókìlìkẹ̀ tí ní ìṣẹ̀tàbálẹ̀ àtẹ́tẹ̀lẹ́ jàbí kàfi jẹ́wì sẹ̀má ọgẹ́lẹ̀ àmúnẹ̀ máa náà gẹ́ máa náà báyìí ẹgbàlẹ́bà àti bùn pánébì kété nke adùtọ̀ hukọ ọmọ adọmọ́gẹ̀ ma dákùnú gùnga níbi sallallahu alaihi sallama tún ma sọ ìdá ịda asahabi ìwọ̀ ohun ugbo taka níbi múgbódá bá òun dìde ma kuma wárẹ̀ òun ló yá ti yé ohun ẹ̀gbẹ́lẹ̀ òun ohun lè gáàdé díẹ̀ ẹ̀nẹ́ kùmà kàngún tánà àti ní ìdí àwọn àjẹ́nà so mama jaka dédò ń gbé pa ọkọ̀ owó mọ́nì àyà àjẹ́nà ẹ̀hùn kà níbi nìkan kàngún tánà dánwò sákòóndó aláwù tàbára wata alá tàti mú ìmúdúrọ̀ wá Allahumma rọgwa mume amenetan en amado edometa e, e bakete no ata taki mulu mu da kare mume oyo mu re do da mume pai e je mume shine lolunoji pai ni seun ko ne dogbo ugu shine ba o ne dogbo ugu kulu shine gonoji ile sugbo yo iko re emda adịghị ọwọ kwuru chineke n'oji ilechigbo ebili ko yi iruma ahụ jajajajajaja egbe kuma na ajụjụ ala ebe a ta egbe ele olugu na etike kuma nwe ebe ma chinelu ele kuma ala na hadith efe ya olu chewa

rauni ma ce hu ahe ma ce hu a caka ma ce hu ɗan wujen wuce hu yana bugire ba ma wujaja tabali yana wujen tabali a bugire wujen liamele wu duniya ma madan ogege da ugwu leta wujen liamele alukogwu biti gane lu ma dakola ni bi dakun ga bole ene meji yo jeje ene meji ya ahu abun ya chabu meji leta mai na abun meji kilumo ebe a. jibirilu wa mika'ilu alaihimassalam abuja agbitiki ayi abu onugunu ga nebi kete nga bi meyi leta ne ha hmm. isi achi unya onu hmm. nga bi ikuta ne ha ama meyi eneki lojo je amale ali e alo ahu ya amale ngeli amale amadiki defender nebi taka nebi nya kereba mo jamu taki tunye umayi don Allah tabaraka wa ta'ala yanhi amulu da karabume turukume lulu amanatan ami security dungume al'amara ke al'amanu al'amnu shi security ne oyo oyo kola mi security dunguma e ma ke marutana bakete taki je ma shine bulul noji te ululek malai takan ke ma shine wane atama ma yanhi ina bẹ́ẹ̀ bọ̀ ehùmá ina bẹ́ẹ̀ bọ̀ ehùmá ka kàkà gẹ́dẹ́ ọ̀bẹ̀ ma dọ́ọ̀mà ìwọ̀n ọ̀bẹ̀ ma ṣí ní wọ̀n ánẹ̀ gbàlẹ́dẹ̀ ìwọ̀n ọ̀bẹ̀ ma ṣí ní wọ̀n ánẹ̀ onígbònúgbà adébì sálàmà ìyà níjà ní tódú na gbèsè ọyẹ́lẹ̀ agbèlẹ́bà ọgọ́kàwà mi anibi shi ne ṣàdùn ààbò má ẹgbà kí ojú ń pọ́họ́ kì ṣàgbélẹ̀ yẹ́ ni allahumma la tahullu alayhi alhawl ọjọ́ abudu kẹjàkà ní yẹ́wọ́ ọdún ní àádọ́gbó ẹ̀hun dékè rídà rídà rídà rídà ẹnẹ kì kújà bó àdàbí ọlọ́ọ̀gbẹ̀ múdàbà pààyè bu. maani ogene lenga kafiri logele de ge shibo dunia ngo hata ma ta kafiran ila na ubiane oba kwa kafiri ku una ya ona ko joku yiko ngele egba kanibi ka le gbiji domo anibi ma tena te koni imaja kini ko ojo ki yo bo ma do dingi yona na maani wala te kun yonge tena te abụka edomo ebe a amụma amele ame agbado anaghị achịkwu nwa dị so ha nibi maka bụrụ nwụma oyele ni tọwụlụ gide ekwu ma alei ya gwụcha tọọ ifeta minkum ọ ka ewume ama na alụlule ọtọ ifetulu abe bụ adịhume kod ahmetuhum anfusum edodudu yeyiye ha imuma ebe ede kpabie ihe na mafu malulu nuna billahi ghayra alhaqq uneju kabile ja niju ko yo abe kibe kuma ya pe ko yo eba ingo sibe ko kwabe gonda jahiliya ibe yo buche ko ngama ama pe ko yo abile ami lo yima made amo ya lebi kuma le bi ko o ma kini iba iba marama taka mayanihi hallana min al'amri shi'un ba ina ta kuke dimi a bajo yi na kini amma kama shi amma bakwa amma wajen shi ta kuma yi cikin hame abin ta kama mayan ba hallana min al'amira ta kula buwe da bajo ba ma ta kuke dimi a bajo ne Allah tabaraka wa ta'ala ni kul alabi kawma innal amra alamiri ya tiku kuma kai ba kúlàhú lèlá ọgbọ́dún ọjọ́ lẹ gbàkiri bí àìsẹ́ nìyí ọjọ́ má dùn átánì mẹ́má nẹ dání ká máa káàtì kò yọ ọjọ́ nẹ́yìn àbọ́kù màjọ má kàkí ní gbàtìkọ́lẹ́ dá ayọ̀ gbàtìkọ́lẹ́ dá abáyọ̀ yìí yóò fún àfi áǹfùsì him ìṣe láyé gbogbo wá sí yigidi ń wà ni kàkà mi múná kìdí ẹni ilẹ̀ gidi ẹ̀dọ̀ ma ẹbá ma ní kìrì tí gidi ń wà níbi ní yẹkúlù na tóró ọ̀lẹ́ gidi ewu ma tágbà ma ní kí kà ní jíga gini lẹ́uká na lẹ́na mínil amúrí sí un ma ṣàkà gini àwá ka ṣàpà rọ́ ma ká àti alùyà yìí àbẹ̀ gini na ti kò yìí wọ̀nyí na júndẹ̀ na lẹ́húnmọ̀ ìjọgẹ́lẹ̀ ìdẹ́ ha ma kò tí na ha hù lábàbá wọn ma wọ́n ma na ha hù na ìmáṣà akálùkà aka ẹ̀yìn ní màmá kò wá ìmí ìyìn ló ama àmàpà àbúhà lẹ́mà àwọn pàjọ ọjọ́ àká níbi ọ̀làkìdé òun màmá kà nílẹ̀ kà wọ́n má gbọ́ bihola lama gini law kuntum fi buyutikum ida gba ti ihu ya meme yo ba taba ti ni meme yo la baraza alladhina kutiba alaihim alqatl abu ko yo ko ojima turu kuma kuma le du kuma yaju jaba mama le du tila ila madajihim ubu kuma te tila maje ka du waju jayin mema nya o che

máa nù lóògì àṣẹ̀lẹ́jọ́ lóòyè ṣe inú ayẹ̀ lóòyè ọ̀yọ̀ màmá lè rú màmá má kópa wọ́n yẹ́ bí tẹ̀lé aláhùnmá àti sùúrù nìkó ẹ̀hùn kìdé ẹ̀dọ̀mẹ́lẹ́ bá aláwà tí ní ṣàjú mẹ́rin kìdé ẹ̀dọ̀mẹ́lẹ́lẹ́ ọ̀là olùgìdé ìgbìmọ̀ àkà ẹ̀bá ẹnẹkùnmọ̀ àdúrà kí ni àbí tọ́lá yẹ́ ni òun ẹ́ dé ha kúntù fí mẹ́ntẹ̀kẹ̀ yana bokolu kuma ojo uhudu iba e fimen ya shahu nu'as yoma uhudu abokolu kuma ojo leba ngedi habole hatta sakata sayfi min yadi miraran yani okoshage liun kun adu jaba ungbo o nga wotane ko ngi yaskutu emu wotane wa akhuduhu ngamudu e wa yaskutu engomu wotane wa akhuduhu ngamudu koshage liun oyo yangolu shine olu egihe na-egwu ma ebe a ịda ahịa ọlọ dahịa ọlọ etubiwe ọmụ ịkwadachi ene ịda ahịa ọlọ dahịa ọlọ etubiwe ọmụ ịkwadachi onye onye gị na-eche bụ mama ịgbakwụmakwa na ebe a na gị n'ihi panadol egbiti ka onwe na-elele iwu akwala madabi gbiti wali mahisa allahu ma fi waliyu mahisa ma fi kulubikum ẹ̀hùn kìdí ẹ̀dọ̀ àti ní yàtí ni ewu tàbíẹ́bíẹ́ àkóyí mẹ́ṣìtọ̀ nálẹ́ akẹ́kùnmọ̀ àdúrà kí ni eyu mẹ́ṣìtọ̀ tí kàkí ni eyi ohun àríyàn ìwákìdí ohun kùnmọ̀ orí yíyàn turkey bm kùnmọ̀ tọ́jú àti ni mí ẹni ìwákìdí ohun mẹ́ wú ẹ̀kọ́ wọ́lọ́hù ń sí ní إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم إنما استزلهم الشيطان ببعض ما كسبوا نعم ولقد عفى الله عنهم إن الله غفور حليم إن الذين تولوا منكم abodu kumare yuda bukumaru bida ihume yawmal taqal jam'an ọjọ́ kejú àmẹ́ni àmọ́jà méjì wá rújí ìmúkùmàrá ọjọ́ lẹ́bà inna mẹ́sẹ̀zẹ́lẹ̀hùn ṣètọ́ ìbìlì ohun bùmáwánẹ̀ ọ̀ládà kọ́lọ́mà ìbìlì bùmáwánẹ̀ lọ́mọ̀ bí bá áàdùmà kẹsàbù tó dó lé sí kàwùmà ṣiṣẹ́ ìgbélé òun ọjọ́ bá wá sí sí jẹ́lọ̀jẹ́lọ̀ yẹn tákìbìlì ìpẹ́ ní àwọn alama ìníkí mú kọ́lọ̀ ládàmà ìmúmọ̀ ìgbòhá nẹ̀fẹ́ abóyá máa kọ̀lá máa dáa mísà abẹ́ ìbéèkù máa rá ọjọ́ lẹ̀ ẹgbà kùjà bíti ìbéèkì rá abúlẹ̀ wọn ọjọ́ àkàdé ọjọ́ àkébìlì ìgbòmọ̀ kọ́lọ̀ nẹ̀fẹ́ rẹ̀mọ̀ tó dáa mísà abá níbi ìṣì máa fún múna machine ìbílì àwọn ṣàjúmọ́ máa ẹgbẹ̀bọ̀ àwọn bà àṣàmà égbìtì ngàmà gbìtì bọ́ yọ tó lè talka àbọ́jọ ilẹ̀ yìí àmà bí ìbìlì ìjọta alẹ̀ tí ó tákí ìbìlì mú máa kọ́lọ́bù wá nẹ̀ pé tọ ira kàmì sàábìrá ọyọ́lẹ̀ ìníkì jẹun àtúrúkádùmá kàmì múnáfìkì lẹ́ mọ̀múdì múnáfìkì ọjọ́ àkíwá làpàdé àfá ànùkù ẹ̀wọ̀n wọn amma ba kwabe mu aduma mi shi a mi sahaba ne bi oloma na matini ma ma mi munafiki nga mechi buka me yoku ku kamera ba ne bi te kwa kusha kabe ngba kwa mele gede ha mele ede mena allah ki nga mechi olechi nga me onye li owo nga me bi igbo eh nga me bi ali igbo he nga me goda mele abakar kwa ka amene bi tanga mechi amege ongoe ka mechi ma kuta gide kìláàlọ́ yóò kàkàkà ẹni wọ́n lè fọ́dá afá ànùgbò onye onye ga-aba na mele ule kamera na ime nna allaha gofuru eh allahu chudu ki adu lefi ba halim ya won chudu ki meju gbagbanye do tabale tabale na يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم وقالوا إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا نعم ليجعل الله ذلك حسرة في قلوبهم نعم والله يحيي ويميت والله بما تعملون بصير إن الذين يا أيها الذين آمنوا wanda Allah tabaraka wa ta'ala ina maku mai imani ko jo la takunu kallazina kafaru mai gida bana kame kafiri no to ga ali kama ba kwa ba cingini kuma anya naluda anya kolo sahabe anibika anya bi sahabe anibika na da ko godu mai bu ma na yi ala mi kafiri don ami sahabe anibi ene ogani huma pakuchaka ichego abakwa ili jamani gida igun abile oko ma mamudu ngojeka orai ma madu ngojeka e ma du he ma madu ngojeka ma hu he ma du si turka dini gine ke kuwa yani lale ma je ni felela ola felela kene du manen ogo aya kile kwa ma ya ogene lebo kamishi a

chilitari gigbeju popular ngi jin emda tini tikano eli ishe common yomo hukbatun min at-tarikh malimi gigilita bile madu akini Uthman bin Muhammad al-Khamis odo ke gwanka kile wudi ma kile ta kile ta e odo 1428 odo Islam o ma ki litafi lele madu akini hukbatun min at-tarikh Ìdí e àbílẹ̀ tá fi kici okoshagile ngici ngene ke aci sunna abakene du ke a challenge ami bid'a aba ami ahlul abu shi'a ke abukata tuduko ne gine ke de juge hu ta kene ke mo wala ma yabo mangi litazu kuma do akini min haji sunnati nabawiyya yona yuwa a sheikh abdul halim ibn taymiyyah rahimahullah ali kami igbe igbele ṣe takọjọ ọdún máa káàfìrí alẹ́ abánilẹ́ẹ̀bọ̀ ìgbọ̀gbọ̀ díza mẹ́nìkàdé òun ìtẹ̀gbìnì ọlọ́ṣọ́jọ́ àkíní amẹ́kùnmẹ̀dí imani ìyá ayọ́ alẹ́zínà amọ̀nù amẹ́kùnmẹ̀dí imani látẹkúnú kẹlẹ́zínà káfọ̀rọ̀ mẹ́kì dábẹ́nà àkíní àmà káàfìrí nípa wọ̀kọ́ọ́lú lé ìṣwánihìn tó dá àmà káàfìrí àmà kàná àmọ́má yìí ma ìdá aukanu huzan abagini mali ti kogun yawo jaja mai ni laukanu inda na mama dubuwa emi kuma kọlu to kogu ima jigun yi ki kọlu to le mama tu mama kun wa ma kutinu mama kuman abi ma gbọ́ ní kì yíò ń alu tó lẹ̀lẹ́ tí lọ ẹ́gà bí lè kú yọ́nà yìí ṣọ́ọ̀lá kì má gbọ́ ní kì ló tó jẹ́ náà ṣe òjẹun kú ọjọ́ iya chukwu ki lo ya chu je nkuyi aje ni ala li yaj'al Allahu dhalika hasratan Allahu atini kimele du chibi uhuruka fi kulubi fi kulubihim tihedo ma ibe ki manilini ibe beteka ma ngoyo atini kimudu tihedi ma tuluka makuma na kibo genele ma agudabe na kini kaka ole akigbe

onye a nga dịbe ibe ile nga mụrụ chibe owuwu kata ya ma ima daala ni ba ya ukwu ba wallahu yuhyi wa yumi allahu adọra anyị allahu ya akụ na eyi nga adọra anyị akụ na eyi allahu ولئن قتلتم في سبيل الله أو متم نعم أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون ولئن قتلتم الله تبارك وتعالى يعني ولئن قتلتم في سبيل الله أو متم يعني شانكم أو مكبا وجون وجون abẹ̀kàkíní àwọn mútún abẹ̀kékwékú mẹ́kọ́ọ̀lá ẹ̀ẹ́dá ìmẹ̀dá ilẹ̀ abẹ̀kékìlù màkìlù mẹ́ iye dúró hun kì ṣe lẹ́mọ́kù fẹ́rọ̀ tó mìíràn wá àdúbá kùmẹ́ẹ̀nẹ́ púpọ̀jọ́ wọ̀ ráhàmà má yí ráhàmà khairun wọ́n dọ́ aláhù tàbárakà wata ala tuli mímá yẹ jima'un teundu kuma koma dunia ile yani wadhālika khairun min albaqā'i fi dunya wa jam'i hitamiha alfani shauke liku kenyo dubi ku eba weme ngene ngene kibobo dunia weme ngene kibobo dunia abe kuma ku abaje malga en mada ku kuma kuma juma majuma ama ujuma me shauke ari ya be ki ari ku kuma ujuma ama me amal kidaba jodan ene gile kukwa ihe imani ya mune lima ọchị nwu ma mdu ji alịji omemele ene ogenele igbidi oyichule ukwe ra achụ mgbe ijicha omemele yi tarata terato gane udu yi ojiji du egwu agba ka ajiji yeku ma yeku ma gwaji yeku ma damo damagu

ma gị na ọjọọ ka mụnwa ọjọọ meyi mụnwa taka agbeke ji taka enye agbe onwe tọkọ dọta ịmada ala m ike gbọ ababa ilechi iwọ tiki nche yi ọjọọ aka enekwu ma kpa eneki kwu mgbe ọjọọ ma kọgbọdụ meda gị alụkwa kụchaka so eji ji kiri tabali enye ogwe egbe ogwe ọbe ogwe gboli ma boti ma woli meki ma ben kẹta pi kwugbo ẹnwuche ọgbọdụ ilekwa kụchaka esi ya rọmụ

ẹgbàdó ká yẹ lé ẹjọ́ lẹ́yọ́ ká ájì mẹ́tàlájá lọ ẹ̀ká tù yẹ yíò ní ti nìrìṣàdù ká ájọ máa ṣe àpákà ma ọ̀ ṣe ìṣẹ́nà ìwáàzí ìwáàzí ṣe ìwáàzí ṣe ìwáàzí ṣe pakúṣáká yẹ́ ni òun ẹnu òwò ọgbó èmi òun ẹnu òwò ọ̀gá ọ̀gẹ́nẹgẹ́dẹ́ òun ẹnu èmi ògbé ògbò òun ẹnu èmi ìṣólógùn ṣólógùn kùránì ona dunga me ayu zuni eh ona duwa jini ke bishiku inde ga mdi qur'ani me abdu ko ma woni ke da lati ko nge da ngam tura bala le e jinna me on kama du ko qur'ani ke demi o go ga du ko ngaka pa ku ja kai qur'ani ga mako ko e ile e demi kama adu muwe kuane kama robe muwe ke ma bu kama ategbe muwe ke ma bu en egbe bu eni obe bu eni ìrọ̀yé yíkà náà mẹ́rin dáyú ẹgbò múnẹ̀ wọn lọ́la àti lè ọgbọ́dẹ̀wọ̀n káàkà gẹ́dẹ́ bá èkùrà ní àmà àdúgbò rẹ̀ àmẹ́wọ̀n gẹ́dẹ́ tó dí mẹ́sí bá ohun àmára ká máa náà lè mẹ́sàlásàlá lè ká máa náà ṣàtìkà máa dọ́jọ́ alahanga kinga to enwachi kẹ̀kẹ̀rin múdàlá ha kẹ́nẹ̀ẹ̀nẹ̀ máa dò wá kí àgbà tí ó nẹ̀ẹ̀nẹ̀ kẹmọ́lá àgbà ònú kí àṣà jáun tó rẹ̀ anyá jẹ́ mẹ́mà àmógbé àyá jẹ́ mẹ́mà jáun kéèkéèkéèké amóhù ìdókè nípa kúcháká ajìnwà kìíní ẹnu òwúlẹ́ nínú ọjọ́ ṣe ọ̀gádùkọ yóò dúwà ìmóhù ń lè rọ́ òwúlẹ́ ẹ àdúnàmùnẹ̀ ọtọ ní àdọ́ ọ̀tọ́ ìyàjìnà kọlọ́mù àṣẹ́nìkè là kúbọ èmi kàdó ṣe ó tí ó gbé ó gbé wọ̀ nọ na kede aka edo agba aka ikwura ni onye lekwuru eto ilimi ya yake nya turu qur'ani gbo kweli eli oka ese yi ngal gene na ali en aya ko ego kwe ki chate le weli no ga ne lege do mo pelu ko to mo le ngama amaki ogo atụtụ abìyẹ ti dáa ẹgbàzámi na níbi sallallahu alaihi wasallam àníbi anyókòwò àmìta abin anyókòwò ma àmọ́ni yíò a, àkàwọ́ àkíní ma gúnmọ̀ ọ̀bẹ̀ wọ́bẹ̀ bùmá mú ma tó ha ọmọ ma bùmá ní ìgbìgbùmá òmà ìjìdẹ́ ètò ma ìgbìmá tó yígede kama A ní abẹ́ àbẹ̀kúbi àná ẹ̀wọ̀n yóò dà máa ilẹ̀ à àbẹ̀kùnrin ọ̀dọ́mọ̀ yóò kàkàkìdẹ́ èyí mọ̀ so akara maka la lẹ́jẹ́ ní dola tẹ dọ́là gánà abóòlù ẹ̀tọ́ ọ̀lẹ́lẹ́kẹ́ wọn síyẹ̀ lẹ́kẹ́ yòmọ́ gẹ̀sì ilẹ̀ kó ti ma nù ọ wà lẹ́wọ́ kẹ́mẹ́ ní ẹ̀ka tọrọ dà ka kókè alùpùpù jẹ́ oúnjẹ ọmọ ka ká lọ táwọn jẹ́ wọn dábàá tọrọ àmì ọgẹ́ lẹ́gbà màjá tí náà lálẹ́ tó máa ń sọ́nà kẹlẹ́ tákẹ́ ọgẹ́ lẹ́ta kó nẹ̀ ní ń dọ̀ mọ́ṣáláṣí máa dẹ ọgẹ́ lẹ́wọ̀ àtà mọ́ṣáláṣí ẹ́ ní ìkùnrin àrìn àmà àdúgbò rẹ̀ wa sẹ́nà umar sẹ́nà umar tọ́gbọ́ ìrágùn máa tẹ̀ umar pa ẹ̀ àmà kùránì bí àmà ní kùránì tákì kùránì wíwọ̀ tákàdá àmà ẹyẹ ọmọ kọ̀ máa yọ tákàdá àwọn tákì àṣekùnrin àlùyé ọgbọ̀ ìdágùn máa pa sẹ́nà usmanu ha ẹwùn ma ta màdúkwá yìí sẹ́nà alì ha ẹwùn ma ta màdúkwá yìí a máa tẹ̀tẹ̀ kùránì amalẹ́wùn ma rọ́yìn máa ya ilẹ̀wùn ma bù màlùkú ẹ̀yìn kùránì dún mọ́rin ní kọ̀bẹ̀ má bẹ̀ẹ́ni kẹ ẹ̀yà kùránì dún mọ́rin ní kẹgbẹ̀ má bẹ̀ẹ́ni gidi ya ẹ̀yìn yẹ̀lẹ́ na yẹ̀ aduhiya lalakar sabaktum ashaba nabiya sallallahu alaihi wasallam ilma da ka me ma mi sahaba ne biyo me mo gba du bo ma me ina bu du kuma yuzu lim da ko ko ma amal gen ko di onna du ka ya qur'ani yuzu li ko be ma bo ne gen ki be ma bo ne gen ba to be ki ko ma gen mo ko di me ko ma ko ma li na mo ko de sihiri ata ya mo me ẹ̀mùdà ní kí ṣàrùhálẹ́ kọjọ́ àkọ́ yẹ́ ọmọ adẹun lẹ́ṣẹ̀ àbẹ̀ àkọ́ yẹ́ ayé ọmọ arọ yẹ́ kọjọ́ máa yẹ́un ti àgbà àti pẹ̀lẹ̀ àṣàgbẹ̀ ẹ̀ ní kí ṣàmàdùhá ọgẹ́lẹ́lẹ́ kọjọ́ ajé kọjọ́ àṣàbánẹlẹ́ àmọ́ akẹ́mùdà bílì jí máa kó ṣẹun kàí ẹ́ ama ayé lẹ́dọ́ wọn máa

ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر نعم فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين الله أكبر

kuma agboro gene gi aghọ gbologwu ike aghọ nnukwu arụ ene ka dom ọnụ yi edo hulenwu wee ṅụọ e luli ṅụọ bụ nwu yaba ọkpọkị atọ na aba e, e, ma ebe ịrabe na akwụ ekwe nwe e yaghị ịrabe na akwụ ekwe nwe ọnụ oyi ebe kema ji ake gị nwu ke na eda oyi na nke anya chenwu nke a oye yumumi ojo ba takuwe anibi mahuwe lola nga mure anibi che lola ilola ngi moto ilola ngi uguyu ilola ngi munubule ilola nga bukele anibi lola nga makafiri lola nga mababa taka mi sahabi mu ma oho oma macha anibi maji mowa anibi ni anibi ani kutuba nachi amajun ma wá kí hotuba ẹ kọ̀dá yín arú àmájú ma ti àwọn ma ti ma ẹ hotuba kọ̀dá yín níbi arú ìmádù náà ma fún ma ṣe à fún ma ṣe à fún ma ṣe à olùbámu ma jù nù náà bìtí ní kọ̀lá àwọn yìí mẹ́rin ní abáyọ yìí ọlẹ́ ìkẹlẹ́gẹ̀ àti ìmọ̀sálásí ní ọgẹ́gẹ́ máa wẹ́lẹ̀ tíjú pálẹ̀ ọgẹ́gẹ́ rẹ̀ wẹ́lẹ̀ ọmọ gílẹ̀ yìí ní àmì ajá dí àìkà máa ẹjú pálẹ̀ gbòòwò ẹ̀ṣìyà òní gẹ̀ èé yí pálẹ̀ gbòòwò ẹ̀ṣìyà òní anẹ́bì adamaju máa ní àtàmà anẹ́bì nẹ̀gbàkì adéhọ̀wọ̀ kí a nọ́ ma kékeré ọwọ́ anẹ́bì adọma mẹ́dọ̀ ihọ̀wọ̀ ìmọ̀ ọdún tó jókòó ìmúdù wà ní iye ẹ̀sẹ̀mí aláàlú mẹ́rin àmì ihe ala akụbori mụrụ a na-akụrụ ihe akwa na ịdabi mụdụ ọgala ya anụma ya anachi alkọzọ ụlọla anabi ya na ihe na ọwụ ga-ede ekwonye du ibe ama ya tesa alụ na gboo ụgba oyi peji kanyị kwerụ ma abagijogele peeji kwerụ ị na-akị ama ya tesa anyị la ụ ụ ogbekeke jile ka na bido alụ k lech ogbeke jile gị ogbeke ka ihi n gb akwụwọ maka kli ba a ọọ mbe a dlta gbọ aka bụ blehụ ma ọ machi ihi nye le g n ọmakọ ma wa hachi ha i mee ha a a anyebighị ọhọ di ịka ọụ jido oka delegịdị nya ụ iso je me na la ma jini bona ni agro bele bi no ma ma jige na ọ ma je me bele ga ma ku na jo yo na bi no ọ ma je me bele ga no jini lu karu eligun ani ma ma ni no je lola ni ma sallallahu alaihi wasallam ba hadithi bi zadul muslim aisha ni aba okoro bayan ne wani gurga nufi sallallahu alaihi wasallam ba fi mihinati hi uche je na abo kuro ya nga nibi dehu mewa do am amo unu ko na gwo nga na layo mana we nga na layo iya ne ne je na layo nga na kata yi ani ga na ko ta ko lawo ani bi be gi na mmegade nga na iji ene akwi na maden onu gburu ga nebi miji nnada ta leba ahụ ya adịrụ ya gịnị pana ya amịlị ahụ ya anọla ọma kekele na agwe onwe anakụ na ihu nakụ ikpotekpe gị ahụheru ahụheru kwụna chi na-eyi onwe chadụ n'oji nwe omi onyu dị ga amịrị ata gị anya nwere ọnyụ ya agbọhụ jehu

ka igwe aka na-ebe elụlagide yi ịkwọ na-eghe dabil owo tu ya ma ada yi ma ada alụ ịa na awụnyi akwụ ya na-abịa nwa ma ahụ mmadụ akụ ụka ma acha iri ga ọla ka ede ka eliga ele na

enwe kìtìgbàgì ẹbọ́jì ẹbọ́jì ẹgbẹ́jì máa gbọ́ọ̀lá ní àlúkárá lè ní alkanífisalasalabadẹ́ẹ̀dẹ̀ anas radiyallahu ta'ala anhu yenu imoto ngeti nga menu kulu ya nebi odo me gwa nga nebi enu take ko ko mu ko ta lima fa'alta lima lam tafal annabi tabaka alamu ko ne ya ni be taba de juro ona ke akola ngun le alibi ibe ibe ya akọla onwe ajamowe فبما رحمة من الله A له النبي صلى الله عليه وسلم يقول أنه كوكوبوا أنه نبي أكبر ọgbọ́ ọlọ́pù gẹ̀ agbọ́ wọn imi ẹ̀ léìdú imi ẹ̀ léìdú imi ẹ̀ léìdú oúnjẹ nẹ́kà yìí máa tóhun ní iye nìyí ọkọ̀pẹ́ bí ẹ̀hùn kẹ̀ẹ́lẹ́kà

ne ka koya an anabi sallallahu alaihi wasallam ai ina nabi wali ina ina ga aboga ne boga ne ma yarma be ka kuwe chaba ne we chaba ne anabi sallallahu alaihi wasallam gugu gugu edo mu pa be owu edo mu pa ne ta te rahimallahu akhi musa laqad utiya akthara min hada

ìwọ máa níbi ọha aníbi mímẹ́nẹ̀ kìí ṣe dán iná họlù bìbì ìọha níbi ha níbi abi bi ẹnẹ̀lẹ́kẹ̀ ẹnẹ̀lẹ́kẹ̀ kà níbi ká ne túkò náà aníbi lè jùgbòbì ẹ̀hùn lè sájọ́ dùkò démi ọha kì ẹ̀hùgbò ọhámi níyọ yẹ́ ni ẹ̀hùn sẹ́dẹ́ka kàmí akáwọn ẹ̀wọ̀n ní ikú ẹ̀kẹ́tẹ́ ka akáwọn ilẹ̀ Iye ojú ọdọmọ ọkọ ka ọdọmọ kàmí akáwọn anibi ene ene de ene lia nya gi jehu amen sadaka wuje un kwamu ku koko gido me gitu bebe ko ngakwa ke kun gialo ki wani ke ní ìjùgbẹ́ lẹ́gùn ma ń bó nẹ̀bẹ́ sí àjọ rẹ̀ ní lábáyọ̀ yìí ọ̀yọ́ ha ọ̀yọ́ ha ọ̀yọ́ ha wee na-adịdị ji ubi takịta na aka enwele ba awụghị edụdọgba oji nwoke na ịnụ oghere lelu awụ edụdọgba amma anibi sallallahu alaihi wasallam akobi ma rahmatin min allah lintala abojo liga hun onye na la ya ini ni yabo mu mata nibi yasalunaka anil ruh yasalunaka anil mahil yasalunaka anil ahilla yasalunaka anil عن ذي القرنين عن اليتامى عن الخمر والميسر عن الانفال انني دو تيكي مودا تيكي ما مودا ما هذا نبي انني وما تو كيكو انك مولا وجاتل لولا ما هذا نبي ma te ankulin ya ci abiya yutin yana biyu to bi ma rahmeti min Allah lin ta fu ye jumu yoyo imalu ki ali ko bodo abule pa ko chaka ojo akinu wala kunta fadhan imamu dene ki aya lu bola ole gene ka du tinyo ngamune ghaliz alqalb wa kene be biti ali kamuna ci ko lẹ́nfọ́dù min hauli kàmú ni máa rábà kúrò ẹ̀tẹ́ pàkóṣaká èyí kọ́ ní kẹlẹ́ arabi wókàtí wá ilé òun wá yíò masalasi yíò masalasi kì í kẹtẹ ma gbá yóò máa ṣòwò yíò ìyàm dábà yíò masalasi ní adágọ̀gá nà masalasi á ti tó mìíràn àmì sàábé yọ wá níbi ìyá gbówá yìí tó mìíràn máa gbọ́ tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ ó máa dé jígò bí yọ ní kẹlẹ́ kòbí rúmọ́dága ti tó mìíràn kóòkó ẹni ẹ̀dẹ́ ẹ̀hùn lẹ́hùn lẹ́kùn màkúwà ní ẹni kéékèèké mako ya ne a shine wa yin ki daji ne shine shi to balo anibi tun yin ne lato me ya ne o kai le me ya ne shi ka tun yi abi aja to yi wala yi to ba ku shaka anibi sallallahu alaihi wasallam ayi oya mo o mi o bokiti me ya mu doa bu kan le tun yi me o ma to mi o kan ina to pa gba o ngali kuma no mi o bokiti arulawa tubu ma o do nyaalo ki asiki to mi o ma dada ni amduro bi to mi izi riwaya ma kitalik hamidul fiki ya kitaliki oji hadisi leni ubia ne uba tago ne kele lakini bisgiye ni ole tako ma ngo di timbe to ma da ta ma ka ma ni unye gide yu yu ma la go gore masalashi de ma cha tu yu go gide yu ne biya ko gane lawa ma ko turu kuma ra ma ko ka me kuma kai ma

wẹ́kẹ́ àyíjúmọ̀mí muhammadu kẹ máa yá àmẹ́lẹ́ kò ń gbèrí wẹ́kẹ́ àyíjúmọ̀mí ẹ̀lẹ́lẹ́ wẹ́gẹ́mdà àlẹ́júmọ̀mí ẹ̀nà múnẹ̀ dúró rẹ̀ kàlébì ẹni ìkáìlẹ̀ kan ha tọrọ tàbà ìrẹ̀ ẹ̀họ̀ mẹ́hì tàbálẹ̀ kọjọ́gílẹ̀ yíjúmọ̀mí ẹ̀nà dúnú kẹ̀kà ẹ̀bá ẹ̀họ̀ mẹ́hì tàbálẹ̀ túbẹ̀kẹ́ ẹ̀họ̀ mẹ́gẹ́lẹ́gẹ́ amuta tó masalasi tánu ìmí mi mọ́dà ń àbẹ̀kí mọ́dà ọ̀run kòmẹ̀rẹ̀ tó masalasi tágẹ̀tì abẹ́dọ̀ hulé ka dẹ̀yà ìyà àbàgbàjọ́ mímú a máa ká rú tí ó masalasi tápa a máa ní sọ́lá sọ́lá màkọ̀ yẹ máa dọ́ṣọ́ tùlọ àbí kò máa kẹ́dọ̀ orúta rẹ̀ dẹ́gbàzámi náà níbi màṣẹ mọ́ra kò máa yá gẹ̀ẹ́tẹ̀nẹ́lẹ́ alẹ́bí mìíràn kò lè gbọ́n ma ẹ̀hùn tí ìṣẹ́ àkíní

dola banguma wastaghfir lahum kengo biojo adu banguma ge washawirhum fil amri engo na kibe ola kwama engo duke ni kashi wani annabi sallallahu alaihi ma cha ku shawara en yedu ti wa ima wa uju ni ku shawara uju ne ba kuma uko buboka ma ujaja ama ujaja kwa ma yeye ba ma ama ya nasara na yi ule kuma mola kuma ajo a ule mo yo meji ma ọla ko yi ya ni ya mi sahabon dum ba ka ya na ti ni ka le guru to amu jaka ni ele o kan ke te ngamda di ni an a ba le ya le e o e o ale guru to alụ lo sayyidina umar ya ni abọ́jọ́ àkà ọjọ́ kàkà lèkó tọ́gbá ló pẹ̀lú ìsọ́lá máa ní ọjọ́ máa dáyà ní ojíun èmi máa wọ́n tí àmì nínú ìlú ẹni ẹdú kọ ọjọ́ máa yàwọn tó áwọ́ ma èmẹ̀ ojíun yìí kí wá àyè máa wá ojíun yìí lẹ́nà tàmì nínú ìkúgbà lọ sáàkì ẹ̀tọ́ ẹnẹkìnà amakẹ́dà bí ọdún kámakẹ́dà bí yáṣe fúlàní tó múnà alùkùnmakalẹ̀ abálẹ́ngà níbi lèbọ̀ èní lítàfíkà lítàfilẹ̀ àmàdọ́ bí i lítàfilẹ̀ kìí kánò mada iji ti hadi nabi sallallahu alaihi wasallam ọdún lítàfilẹ̀ àmì àmì iji ti hadi kpòkìlì ẹka níbi ṣe fẹ̀tọ̀wà ẹka níbi dùn alẹ́júkọ́lá máṣàkíwá ìdúwán ṣùgbà mi sàábí wọn pọ́ ma akpíbe takip àníbi gidi lẹ́nu tààmẹ́ wọn fẹ́ni lẹ́wọ́n máa nìbẹ̀lẹ́ kọ́ má ṣe họ̀ èbìlítà bí wọn nàkà níbi àti ṣàwọ́ra pàmì sàhábì rẹ̀ tó dálẹ̀ máa nà níbi àti ṣàwọ́ra gbogbo àtà máa wùjẹ́ mú kúrò àti ṣàwọ́ra ojú mu ní àmọ́ àwọn tó mú yẹ́ ni ẹ̀wọ̀n ayẹ níní amẹ́rẹ̀ òkú yẹ́ ni ìdìdí àjò òrùlẹ́dà ẹni ayé ni ìdìdí kàjẹ́ ọ̀lálẹ́ àwọn dàbí wọn yẹ òrùlẹ́ anyi abacha bida ọgwọ ya aje mmadụ keka dị keka edu kalụ ma agboro n'oji m ma je kpụ yele ma ya hiye ịma e aje chen ma m tinyabe abụghị ma na ma e ya abụghị ma ma na ebe ọrọ ya na ogbo ya dị nwa achọ na-enye okolo gị agịnị ọgwọ kuma ya kele ma je bo taala taala iya mo man pa mo ya dum en a je ni ma bi birwa shin ka ne bi ni ki ku shawara o yu je ngulu en bo ma ku shawara o yu sallallahu alaihi wasallam to dala ne bi e ni ene du ke a ku shawara eh ene le e ala ene du ke a ti khara e a dum ma Rọ́gbọ́n gbé àdíjọ́ gẹ́lẹ́ fún ìbínú, e ẹni máa ní dìmà mẹ́ni sàkọ́ra. enene du ki alamerin ki ya ci shawara ya alamerin a gagane du ki ya e sikhara ta ki shehu bayan na bane laya duba ma un ne ya mi shawara da abai kweme ba amma na gida ya dama annabi sallallahu alaihi wasallam ka bane laya ni almustashar mu'tamal ene du ma ma di lola abo kwe ba ene du ma di lola abo kwe ba amma na ma do ne lemule domo shen ko ne ke chanya ya ko ne ai e be kwe

bẹ́ẹ̀ bọ̀ kàmẹ́ ìdílé bá ti yẹ ẹ̀rẹ̀ yálà lè anára mẹ́jẹ́ ó abá mẹ́jẹ́ adọ́lá abẹ́lẹ́ májẹ́ àhẹ̀kámáyọ́lá yálà àẹ̀rọ́yọ́lá yálà lè rẹ̀ ẹwà alẹ́ ìmàlúkà àti nìṣe yìí ẹnọgọ́yà mẹ́mà ẹnọgọ́yà nọkọ 300,000 naira ti yíò níbi ṣe Eh, mushawaratu ahli ra'yi thumma ittiba'uhu eh so Allah tabaaraka wa ta'ala yanihi wa shawirun fil amr bil famana fa idha azamta ubedu kedo ko teme ko tawakkal ala Allah e mungu no joki o mi ya le ji ojo pa ni bikimi shawara do imu danyo ko munu bunga ako apio ala e aki ugbayo tuli ye ye o yalu ba gbale ayo gbale ko dawuda ba edene du ebleme ne du yi enko yo lo se ke ya li ke n'i ne o ma gida bi si o ja mi ni abo ke to gaskiya ma mu mu e a e a bi na ta ne nke ma no e a o ma cha cho ta ke ne le yo ma la jin yo imu ya yo o kuru ne le ya ya ya agba yi to du egba ki bi e ma de e ma kìnnì máa jẹ́ jẹun káyé mádá rẹ̀ ń jẹ́ yíò èèyàn máa rí ẹ̀rọ إذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين الله عنه جابك مع شبيه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إنني إنني إنني دومون أنا تكا يا أدعي تجنكم اللهم ارحمنا بالقرآن واجعله لنا إماما ونورا وهدى